أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان رجس من عمل الشيطان فجتنبوه لعلكم تفلحون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والميسر والأنصاب والأسلام رجس من أمر الشيطان فاجتنبوه فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله أبا dúpẹ́ fọlọ́ ọba subhanahu wa ta'ala eléyìí tí ó tún fi àánú rẹ̀ tó fi dá wa padà sí jòkó àyè níyàn ọjọ́ kọkànléní ogún nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún ọdún àti ọdún wákàtí ní oṣù ìjọ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. àyà tí adé bẹ́ẹ̀ nínú sọ́tò nàìjíríà òun náà ni àyà àádọ́rùn sí mọ́kàndín ní àádọ́rùn táǹkà látàkì tọ́lọ́wọ́n bá ti ń ké sí onígbàgbọ́ òdodo pé àyè onígbàgbọ́ òdodo ìdọ̀bọ́lù kámúrú wa ní náà yìí sí ọ́. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر dájú ọtí àti tẹ́tẹ́ títa. والميسر والأنصاب والأزلام رجل من عمل الشيطان. ọtí ìlú àti tẹ́tẹ́ títa àti ìfẹ́rẹ́ sí ojúbọ àti bàbọ̀ رجس من عمل الشيطان ìdọ̀tí ní ẹ̀gbẹ́ ti nínú ṣé àṣìṣàrí lọ́wọ́ ẹ jìnà sí kẹ́ ẹ pààtì kẹ́ ẹ máa lè jẹ́ ní tí ó jèrè asọ̀fún wa yìí ó jẹ́ tàrú ríìmù ìṣẹ́lú yóò kòró wá nú ẹ̀ pé bí yẹn bá pa sí ìyá rírì ọlọ́wọ́ ọba ìyẹn máa jèrè yóò jèrè kẹ ọlọ́wọ́. ọlọ́wọ́ wa ń sàlàyé kí ni mo tọ́sí lè dálẹ̀. ìnáma yuridu ṣaitanu an yuqi'a bainakumul adawa. أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر. الله لسهل يا شيطان ọgbèrò àníyó kí àbẹ́yìnà gómìnà adáwà táwà lùbàgùdọ́ àfẹ́lùkámọ́rì wà lùmáyìn ṣe ọ. wọ́n fẹ́ dọ́ta lẹ̀ sáàrin yìí wọ́n sì fẹ́ dàkùnrin alẹ̀ sáàrin yìí fẹ́lùkámọ́rì nípasẹ̀ ọtí mímu wà lùmáyìn ṣe ọ nípasẹ̀ tẹ́tẹ́ títa tó dáṣe dání fẹ́ dálẹ̀ nìyẹn. wàá tó dàdú wọ́n wọ̀nyà tó dákú máa ń dígírí láyé wá á ní sọ́lá ó sì fẹ́ darí padà kó níbi ìrántí ọlọ́run wọ́n fẹ́ darí padà kí ọ̀fẹ́ rí yín kó níbi ìrun kéke ọlọ́run ní fàhálì àtún mú ń darú ọdún. torí bẹ́ẹ̀ sí wọ́n a ti mú ọ̀rọ̀ tó pọ̀ wá nípa ohun tó ní í ṣe pẹ̀lú. ọ̀rọ̀ ọtí mímu eléyìí tí akẹ́kọ̀ọ́ wí díẹ̀ lẹ́yìn òun náà ní lákàtí fi kàmọ́là rẹ̀ káfí kámọ́ sí kótó di pé a bọ̀ sínú àyà mi ẹ̀rí ọtí mímu ìkan lára àwọn ẹ̀ṣẹ̀ nílá ni ẹ̀ṣẹ̀ nílá ni gẹ́gẹ́ bá ti mọ̀ yí pé. gbogbo ohun yòówù tí làánà bá ń wáyé lórí ẹ ẹ̀ṣẹ̀ ńlá ni adẹ̀tutọ́ fún wa lánàá ikọ́ sí kẹ̀kẹ́ alára ègún bẹ lórí ẹ pé ìgbéjìnà sáánà ọlọ́run á máa jẹ́ sọtí àtẹni tó mú ajásí fẹsẹ̀ ńlá ni nínú àwọn nǹkan tí ó tún máa ń fi kílíà sí wa òun ni yí fọlọ́wọ́rì lẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu wọ́n nígbà tọ́lọ́wọ́ bá sọ jíjẹ́ ìwọ̀ ọtí kalẹ̀ àwọn sọ̀hábà wọ́n bẹ̀rẹ̀ sí ní rìn apá kan ń kọjá lọ́dọ̀ apá kan wọ́n wá ń sọ báyìí pé kúrì mọ́tì lùkámúrù wọ́n ti sọ sílé wọ̀ wọ́jọ́ ìdákẹ́rẹ́ nílá lè ṣe rí kì wọ́n wá ń fi ọtí wọ́n fi ṣe déédéé ẹbọ ìyẹn ni pé wọ́n fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni àtẹ́bọ́ wọ́n ní Abdullahi ibùdó amò òun náà lọ síbi pé ẹ̀rí ọtí akíbarò ìjàlá ẹ̀ṣẹ̀ nílá tó tóbi gbáà ni kò sì sí èméjì ń bẹ́ẹ̀ ó pọ̀ lùkàrà ìlú bíi ìyá gbogbo ẹ̀ṣẹ̀ ní ìbá mú asárò ìmọ̀ràn wa fún wa lánàá nípa ẹni tó lòun sí lọ́wọ́ tó kú tó padà sàgbèrè tó pààyàn nígbà tó padà kú títọ́ àti wípé ègbé ja ẹni tó kú tí kìsà dísì náà kìsà dísì méjì lásìkò sálá ti sọ ọrú ẹ̀ nínú àyẹ̀wò ẹsẹ̀ ọ̀rọ̀ tó wá látọ̀tọ̀ jíjẹ́ ọlọ́run sọ́lọ́lọ́run àdùnsẹ́lẹ̀ òun náà ní hadith sí àbí ìbò ẹ̀rọ ń wáyé wọ́n lè jíjẹ́ ọlọ́run sọ́lọ́ àkálá eléyìí wà ló súnánù dẹ̀káàdì tàbí súnánù ìgbàjà àbáfẹ́. ibi wọ́n ń ṣe nípa ọmọrọ̀ ẹni tó bá mú bí. fàájì lè dú ẹsẹ̀ fàṣẹ ẹ̀fọn oníbúlára fàyẹ̀rẹ̀ àádà ọ̀bùn lẹ́ẹ̀kejì ẹ̀tún ṣe fàṣẹ fún tọ́ba tó gbó lẹ́ẹ̀kẹta ẹsẹ̀ pàṣẹ fún tọ́ba wa fún lẹ́ẹ̀kẹrin fún àkókò lóòrù ẹ̀fà ìyẹn bí tọ́ ti lò fi ẹ̀sìn kéde pé wọ́n á kẹ̀rẹ́ sí nǹkan tó kú sí ni wàá máa ṣe pàṣẹ fún tó bá lágbára jù ẹ lọ ó lè gbé ọ lọ sẹ́wọ̀n nípa ìdájọ́ ọ̀tá ṣùgbọ́n tó fi ọlọ́run tó ti lọ̀ fi ẹ̀sìn wọn ti pàṣẹ fún lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì ẹ wá wẹ́ẹ́ pé kò lè má mú ìdíjọ́ sọ ẹni pé owó ti bẹ̀ kú tán ẹ̀gbọ́n lù lánàá wọ́n ló ń jẹ táwọn ló ń jẹ rẹ̀ kò sí lùlù mọ́ pípa ló kù. eléyìí ni mo dáná ẹni sọ lọ àgálà ń sọ nípa ọmọ òdì àdìsí mi tó tó wá láàbí ni wípé àti kò tẹ̀yẹ kí yẹn máa sùn wọ́ sí níbi pé ọmọ àwọn amòtí táwọn èèyàn máa mú sí yẹn lọ́rùn náà amúrúkúndù lẹ́hárì wọ́n ní amúrúkúndù sàáyìbù sọ fún mi bá látọ̀dọ̀ àbọ̀wò látọ̀dọ̀ abdullahi ibùdó amúrú látọ̀dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní sẹ́ àdé ẹni yòówù tó bá parọ́ sókè á nítorí kókó tí yóò ló ti parọ́ lẹ́ẹ̀kan wọ́n gẹ́gẹ́ bí ẹni pé káàdẹ́sì làwọn dúníyà kọ́dà bí ẹni tí gbogbo ayé ń bẹ fún àti ohun tó wà tó ayé pọ́ǹpù nígbà á wọ́n kẹ̀já gbogbo ẹ̀gbà lọ́wọ́ ẹ̀. ó mu tí fara ó mu tí ó ọtí fa ní òye kó kírun bí ikú tí gbogbo ayé tẹ́lẹ̀ lápẹ̀rẹ̀ tí wọ́n lè yẹ ti yẹ katapila báyìí wọ́n ti yẹ ọkọ̀ báyìí wọ́n dẹ̀ gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan náà fọ́rọ̀ ẹ̀ ṣe rí ni. ẹni ọba wa fa rúbì bí ẹ̀mẹrin nítorí kó mutí yó ọtí ń pa irúfẹ́ ni bẹ́ẹ̀ káàdì haqqa ala Allah ó di ọ̀rẹ́ yẹn kọ́lọ̀ ọmọ fún fẹ́ni bẹ́ẹ̀ mú bí fúyín lẹ́sìn kàbáàlì fúyín lẹ́sìn kàbáàlì wọ́n ní kí ni jẹ́gò títí ọlọ́wọ́ ní bẹ́ẹ̀ ni àfọ́rọ́tù áìlì jahannam àwọn ẹni tí wọ́n wọ̀ jáde mọ́ ọlọ́dàkùnrin ajá wọ̀ tẹ́mọ̀ pé tí wọ́n bá yẹ ẹja omi kí wọ́n máa tó tó tó níbẹ̀ òróró ara tó bá ń fẹ́ lára àwọn ẹ̀sọ́ ọjà hansen òun ni wọ́n mú ẹni tó bá mú sí níjà gbé dàrú fẹ́yàwó pàápàá jùlọ kú sílẹ̀ mẹ́rin tí ó torí bẹ́ẹ̀ kò rí ohun tí ó ti ń pa yóò mú inú òróró àwọn ẹni tó bá ọjà hansen bákan náà nínú owó dábì bá mọ̀ yìí pé àdíṣe ẹ̀ṣẹ̀ nílá ni ọtí mímu káyé lẹ̀ sí káwọn máa fọmọ ọmọ fọ́ ká máa pè ní nǹkan bíi ẹlòmíì lè lówó lo òun jẹ títí àbọ̀pọ̀ ẹ̀yìn ni láti máa tẹ̀rẹ̀ ní jẹ. iṣẹ́ ìṣe kọ rẹ̀ sí ìgbà tó tún gbọ́ létí kò sọ pé kì í ṣe bí ibi náà. àwọn ajá sọ̀tún láròbí ọlọ́sẹ̀ láàrin rúmọ̀ fọlọ́wọ́ alátọ́tà débi sọlọ́lọ́ àṣẹlẹ̀ tó kù sí ìbọn gbé hadith jáde wọ́n ní àlùkáwà níwà tọ́lọ́wọ́ bá ti ṣe fún ẹni yóò tó bá mu fẹ́rùfẹ́ ẹni bẹ́ẹ̀ ọlọ́run máa fún ní òróró òògùn àwọn ẹni lẹ́mu nínú ẹgbàá wa mi tó tún wá láti rí pé àtẹ́sẹ̀ nílá lọ sí mímu torí lè lérí ìyá ní pẹ́pẹ́ kájílẹ̀ òun ni hadith Abdullahi ibn Umar wọ́n yọ lọ́wọ́ sọ̀rọ̀ àdìgún ẹ̀mọ́ mùsùlùmí náà wọ́n sún fìyàn jáde wọ́n ní òṣìṣẹ́ ọlọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àṣálà sọ fún gbogbo yòówù tó bá ti ń bá ẹ̀kọ́ sí ni bọ́ ọba àbáṣe lọ́dún ẹ̀rí pasọ́lá ó dàbí ẹmu níìtù tó bá ti ń bá ẹ̀ ó ti lọ́dún gbogbo ọdún èèwọ̀ ni torí bẹ́ẹ̀ ẹni ọba kùtì láyé lọ́wọ́ á ti bẹ́ẹ̀ kùtì lábẹ́ ọ̀bù hábìlì ákàrà irúfẹ́ bí ó ní kúndíjọ́ ti dàgbà yá mú bẹ́ẹ̀ lẹ́ni ọtí sọ kò ní fáyì àdébò yàwó rírà. nínú ojú tó máa fi kílíà sí wa ibi àdíṣe ọtí yẹn mímu ẹ̀ ẹ̀sẹ̀ nílá ni torí lè rí ìyá ńlẹ̀ bẹ́ẹ̀ nínú sọ̀kì káyì ní àdíṣe wọn mùsùlùmí àti bùkọ́rí ni wọ́n gbé jáde wọ́n lè fi ọlọ́run sọ́lù àtàlà ń sọ yìí pé ẹni ọba kùn níláyé rìbọ àfẹlẹ àfẹrọ wọn á sílé wọn kojú ní ikú lọ́rùn. bákan náà nínú ìdájọ́ mi máa ń lé àti wáyé pé àlọ́ bí mímu ẹ̀ṣẹ̀ ní ńlá ni kéèyàn bá tún bá lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn léwu níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀mù tí ọ̀dà bí ẹni tí ń bọ́ sí bọ̀pẹ́ ni ọlọ́sí bí a bọ́ sí bọ̀pẹ́ ni àlìmọ́ Ahmad rahimahullah ọgbẹ́gbàá ló mú sẹ́dùẹ̀ nínú hadith àti ìtọ́jú ọ̀rọ̀ ọ̀dí ọlọ́ọ̀tàlá wọ́n lè ṣiṣẹ́ ọlọ́run sọ́tún lọ àtàlà sọ pé ẹ̀rọ kù tó bá kú lórí bẹ́ẹ̀ làkíyà là wọ́n máa pàdé ọlọ́run sàánú ìwà sáré bí ẹni tí ń pa òrìṣà gẹ́gẹ́ bí abọ̀rìṣà tó ti pàdé ọlọ́run ọtí ànínú olórí máa gbé àti wa ìgbésẹ̀ ńlá ni kápá á ti àwa tó bá ti fẹ́ di àdéhùn fún tàbí bá a sábà wọ́n ní ọtí mímu àdídé ẹ bá kú lórí ẹ̀ èyí tó súnmọ́ jù ní pé ẹ lè bá wà lù jẹ́ndẹ̀ o gbogbo ẹni ọba wà lù jẹ́ndẹ̀ o mú ti ẹlẹ́rìí dòdò sí ipa ẹ̀ òun láti ní òní mú yìí wọ́n ní hadithi Abdullahi ibn Umar kan bẹ lórí ẹ̀ radiyallahu ta'ala anhuma wọ́n ní òjijì aláwọ̀ sọ́lọ́lá ẹ̀ sọ́lá ń sọ pé kò ní wà lù jẹ́ndẹ̀ áàpù ẹni tí bá ń tẹ̀ yá fẹ́ bàbá bẹ́ẹ̀ náà lọ. bàbá àti ẹ̀jọ́ ti kọ́ lọ́wọ́ padà gbójú wo pé kò sẹ́ bọ́ yóò sá tẹ̀ kọ́kọ́ pẹ́ńtà náà. ẹ̀rí káàbí ni pé nǹkan tó yẹ ká sọ́ra fún mi. bákan náà ẹgbẹ́ wa mi tó wa ikpe àwọn ẹni mẹ́ta gẹ́gẹ́ tọ́lọ́wọ́ máa ti àlùjẹ́ náà léwọ̀ fún wọn àkọ́kọ́ ń lo wọn ọ̀mùtí mẹ́mẹ́ ẹni tó sẹ̀yà sẹ́ bàbá ń bẹ́ẹ̀ ẹni kẹta òun náà ní ta yóò aláìlówó lára ẹlẹ́dẹ̀ yòókù sódà ti àlè ẹni tí ti lábúrú rinlẹ̀ sọ́dọ̀ ara díẹ̀ wọ́n ní káwọn èèyàn máa fọ́ kẹ́ẹ́ yẹ̀rì ìyàwó àbí káwọn èèyàn máa bọ̀ ìyàwó òun lọ́wọ́ àbí káwọn máa mọ́ ra ìyàwó òun lórí ẹ̀rí irú ẹni yẹn dà yóò sọ ni wọn rà nàbí sọlọlọ àṣàlá sọ yìí pé Ọlọ́run ti sàlù jẹtẹlé wọn fún bẹ́ẹ̀ níbẹ̀ bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí ó tó fi kílíà sí wa ibi ọtí alẹ́ tẹ̀lé lánàá téèyàn bá jẹ nǹkan téèyàn jẹ ní nọ́mbà sábà kọ́pá sí ẹyẹ ni o ọkọjá gbẹrẹ àǹfààní bẹ ẹ àǹfààní bẹ bẹ sí mẹsẹ rẹ tóbi kéde náà láti tó tọ̀ ń sọ̀rọ̀. nígbà tí gba islam àjò yẹ ọkọ tí ọ̀dà rẹ̀ ẹni tó bá mu tí tó ń tó ti ń pa ọlọ́run ní gba tó bá ti ẹ̀rí ọwọ́ àti sọ yìí bùrùkù sẹ́yìn mọ́ gbígbé àtijọ́ aláwọ̀ ẹni mẹ́ta kan wà tó ipá lọ́wọ́ bò ní gbà rú tí wọ́n bá ti dáadáa wọn ò sì ní òkè lọ. àlẹ́ àbùdó títí tí ó fi padà sọ́dọ̀ ọ̀gá ẹ̀ ẹ̀rì ọ̀yẹ́dọ̀ ayẹ́dọ̀ òfin ayídì yóò agbọ́wọ́ lọ́wọ́ ọ̀gá ẹ̀ ẹnì kejì tó yẹ pé bókì rọ ọlọ́run nígbà iṣẹ́ rẹ̀ ọ̀dẹ̀ ní kùkì lọ ọ̀hún náà ni obìnrin tó ti pé àtúntàkì tó tààrí ha zọ́ọ̀tù ha obìnrin tó kọ ẹ̀ pínlú títí tọkọ yẹn máa fi yọ́ ọdún bẹ́ẹ̀ ni sáà wí ìbò kírun ọlọ́run nígbà ní obìnrin yẹn gbogbo ẹ̀yin obìnrin kí lọ́kọ́ ó ṣe àbọ̀ ọ̀rọ̀ dẹ̀ lọ wàhásù ìwọ kí lọ́kọ́ ó ṣe wípé bó o ṣe dáadáa ọlọ́run nígbà bó o kírun ọlọ́run nígbà títọ́ kó fi yọ lójú ọ. ẹnì kẹta náà dà sàkíráàtì ẹni tó kó tí yó tó wó rírà títí tí ó fi tají kí á fi máa ń sùn. ẹ má jẹ́ àgbà fipá sọ fún apọ́tù gbogbo ohun tó bá rò pọ̀ mọ́lá ká yìí tó ń bu ọmọlẹ̀ kódà kó kódà kó kódà kó jíjẹ kódà kó mímu ó fi hàn pé àwọn ọkọ kéékèèké náà fẹ́fẹ́ o gbogbo nǹkan táwọn yẹn fi àti tí wọ́n sáré fún yẹn náà wà fẹ́ o èyí ti pé tọ́ba láti jọ sí èyí ó mú lásán fún ọba àfin ṣé yóò sá àfẹ́ni tó bá ti jẹ́ àbẹ́ni wọ́n ti kó sábẹ́ rẹ̀ náà nìyẹn. bákan náà nínú ojú òkú máa fi kílẹ̀ àti wàá fi ẹ̀ṣẹ̀ ńlá lọ sí kápá tù ká máa mú ká sì máa fi láàjò kankan. ọwọ́ àánú hadith àbí sẹ́yìn tó kò déré ìrọ̀dí ọlọ́run dàlá àti wọ́n tó jíjẹ́ ọlọ́run ní ọlọ́run ò ní gba irun tí ọ̀pù ti bá kí mọ̀ọ́dá bọ̀ fi jáde ṣe òbí ha tí ìkẹ̀kẹ́ sọ ní ẹ̀ bá ti kù ní kù rẹ̀ ní èyàn lè jẹ rẹ tó ní kó lè sọ fúnra tó yẹ tó ya gbogbo ẹ lọ ẹ máa wò jọ ní kọ́ bá gbogbo lọ fúnra pa ọlọ́run ní oṣù gbàrú rẹ ipò wo ló kú sí. nínú àwọn ẹgbẹ́ wa mi àlejò tó máa fi kílíà tó aṣọ sí ẹ̀ṣẹ̀ nílá ni ká sí wọn bẹ̀. kọ́lá lẹ́nu sọ́lọ́ lọ́wọ́ ẹni tó bá wá wó ríra níbi ọtí tó mú ọlọ́run ní gbàrú lọ́wọ́ ẹ̀fọ́ àrùbáyìn lọ́wọ́ àhà àárọ̀ ogójì ogójì ọjọ́ ọlọ́wọ́ òfin nígbà tọ́ba túbá ọdún wa padà ọdún náà tún fún padà ajá ti gbérú ẹni kò sí wàhálà ó sì di dandan kọ́lọ́wọ́ bá fún fẹ́ẹ́ ní bẹ́ẹ̀ mú ní òróró ara àwọn ẹni tí ó wọ lẹ́ta wílẹ̀ sọ̀rọ̀ nínú àwọn ìdánwà níjẹ́ oyé wa fẹ́ sẹ́ ńlá sí mímu ìdíjọ́ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àyọ̀sẹ́lẹ́mù. ó ẹni yòówù tó bá ẹni yòówù tó bá mu tí pa ọtí pa ọtí lọ́jà wọ́n ní ọlọ́run bá máa ń fẹ́rí kó lọ́dọ̀ ẹ̀dìyẹ ọlọ́run ti ẹ̀dí fẹ́ rí rárá kó di ogójì ọjọ́ ogójì òru. bàbá fún lórí ẹ̀ bí ẹni tó òrìṣà sì ti òróró ẹni àwọn ẹni tí wọ́n wọlé àlùkò yìí yóò pò ètùtù jáde lára àwọn tó wọlé wọn dáàbò àtẹ̀jẹ́ tó wọlé jáde lóòótọ́ lára wọn. ọ̀tún lẹ́yìn kúndà bíi alfa ó lé ẹni yóò sọ́ba kú ẹni tí mo ti tọ́sọ̀ ń wá kú bí ẹni tí ń sin òsá alákàtà ọ̀sán rẹ̀ bọ́ọ̀lù rí ọ̀gbìn tí mo ti bọ́ọ̀lù lẹ́bi láyé sẹ́fí mo fi ṣe ògùn ha. ebi owó lẹ́bi tó ṣe pé kì í ṣí tó ṣe ẹni pé tó fún báyìí ló àbá àdúrà ti mú tó ní o sọ́kà ti mú ni ìdá ìwàjáda àwọn ọ̀làwọ̀ àdàtúndì kódà kò sí ife rọ́pò rọ́pò lórí ìjọba gbọdọ̀ nínú ọ̀tọ̀ ogun ẹni tọ́bi ikú lórí bẹ́ẹ̀ yọ wà dípò pẹ̀lú sòròtà alága ìyọ̀ǹda. wọ́n bẹ̀ bí ikú yìí ní kẹ́ máa lọ pé àwọn ọ̀sán pé kí ẹ máa bù láàbù para ní ọjà áhà ìrọ̀lọ̀ àbọ̀lọ̀ ń tẹ ẹ̀kọ́ ń kọ́ ọlọ́run ló sọ yẹn. nínú gẹ́gẹ́ bí wàá sí àdúrà kíkẹ́ ọtí ẹ̀sẹ̀ ìgbà kọ́kì o ẹ̀dọ́ bá mú ìgbàgbọ́ lè sí lára ẹ̀dá ti mú lọ́wọ́. النبي صلى الله عليه وسلم nínú hadith àti ìwéwà èyí tí mọ́ bùkọ́rí gbé jáde rahimahullah fọlọ́ ti di ọlọ́run sọ́kọ́lá àtàlá nílé ó lè ojú bá jáde nígbà tí ń jáde lọ́wọ́ wọ̀wọ́ ó fi ó sì nígbà tí aṣẹ́wó ní ma ṣaṣẹ́wó nígbà tí ń tẹ̀sí lọ́wọ́ wọ̀wọ́ ó fi ó sì nígbà tí bọ́jú ẹgbẹ́ ọ̀tún ti mú sí kò ní kò ní máa ń nígbà tí kú lọ́wọ́ ẹ̀ kí máa ní ìwà lára rẹ̀ kọ̀ńtọ́wùrọ̀ tó màrún lọ́dún bá ṣùgbọ́n tútú bá tó dá padà fi ẹni yẹ tọba yá ni ìyẹn ni pé tọ́ba ronú kó àdá ọlọ́run gbà lẹ́rù. ákí àìsíké àdíṣẹ́ ẹ̀sẹ̀ ńlá nínú ọ̀rọ̀ ní ìgbà tẹ́bi sọ́mọ mọ́ àṣẹlá tó ń sọ báyìí pé ẹjọ́ bá gbàgbé àbọ̀kùnrin lẹ́sàn-án mọ́ nínú ìlú ọlọ́run sì máa kọ́ ìgbàgbọ́ kò lára rẹ̀ báyìí. kábọ̀ ní àfúláwọ̀ ní ìsáàdù ìkọ̀wé lọ ní ìlà gẹ́gẹ́ bí ẹ̀sìn máa yọ ọ̀sán lọ́rùn tí wọ́n fọ́ fẹ́ mọ́ bùbá lọ́rùn bẹ́ẹ̀ lọ́lọ́run sì máa yọ ìmọ̀ọ́nì kò ní ara ẹni tó kù sí tó kù sí. nínú gẹ́gẹ́ bí wọ́n ti báyìí owó jẹ bọ ọdún sínú ajo kẹta níbi ẹsẹ ẹsẹ fi gbogbooro díẹ̀ kí nínú ẹni yọ ọdẹ náàfù yẹn òun bá mi lò má sì ẹsẹ wò rárá níbi pé yọ máa mú àyè àyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti yọ máa mú sá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti wúdà mọ̀yà tẹ́lẹ̀ yọ máa mú má sì ẹsẹ kẹta wò sọ́rẹ́ tẹ̀lá ni ọwọ́ àti ẹ̀yìn pé alẹ́ ni wọ́n bá mú ó mú tí ó rọ̀ lẹ́yìn tí wọn máa jí láàárọ̀ bá yóò jí lọsẹ bọ ẹni wọn bá mú láàárọ̀ yóò jí ọsẹ bọ sí rọlẹ yẹn ni pé wọn wà nípa ọsẹ bọ jàkálẹ ṣé yẹn nìyẹn wọn máa lọ fún wọn máa lọ mú bákan náà nínú àwọn ẹrù tí ó fi máa kí àti wáyé bí ọtí nígbà yẹn kí yẹn yẹn bá mú ní tọrẹsẹ ní láti àdìmọ́ mọ́ àpọ̀jù ọ̀sùn ọ̀sùn lọ nínú hadith àti musa lẹ́sàárì rọ̀dí ọlọ́run tẹ̀lé wọ́n lè ṣiṣẹ́ lọ́wọ́ sọ́nù máa ṣẹlẹ̀ ń sọ yí pé àdínkù ní wà lójẹ́ náà ọmú ọmú ni wọ́n lọ mú òfin ṣẹṣẹ. ẹni tó ní gbàgbọ́ sí òfin náà ọgbà kó sọ ni òfin sọ. bákan náà nínú ẹni tí ó wà lójẹ́ náà òun náà ní kọ́ọ̀tù ọ̀rọ̀ ẹni tí ń jà fún mọ̀lẹ́bí. torí bẹ́ẹ̀ ẹni yóò sọ bá mú lẹ́ni tí ń mú ni. àlọ́ lọ́wọ́ máa mú fẹ́ni bẹ́ẹ̀ fún mi náà rẹ̀ nínú odò ọkọ ọkọ wọn ló ń tó ń pè nínú àrùn ọkọ ọkọ wọn ló ń tẹ̀ omi kan ẹdún fi yẹn fún ojú ọkọ tí ó kù káàdùlá omi kan ní èyí tó ti pín sẹ̀ jáde láti fi abẹ́ àwọn aṣẹ́wó àwọn ọ̀dọ́ nítorí gbogbo tí ó lè kú lórí ọdún mímu á fún omi tí ń sẹ̀ jáde lábẹ́ àwọn ọ̀dọ́ ọmọ lóbìnrin ọ̀dọ́kọ̀ mi ẹ má èyí wọn kọ ọ̀sẹ̀ lé ìsìn ó ní ọ̀dọ́kọ̀ fún o adẹ́wọ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kan wọ́n lọ sí orílẹ̀ ojú sẹ́ni ẹ̀ jọ àwọn ẹ̀mú ti ti sí ọ̀dọ́kọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n ti di ọgọ́rùn bẹ́ẹ̀ tọ́lá nìkan ní ọbẹ̀ ra ẹsẹ̀ tó wọ́n rẹ̀ lọ́wọ́ lọ́jọ́ tó wọ́n gbé pa títẹ̀ sí ẹ̀ lóṣù àwọn ọ̀dọ́kọ̀ tó wá wọlé wọ́n lọ sí fọ́ọ̀tù rẹ̀ ọgọ́rùn bẹ́ẹ̀ ni ọ̀dọ́kọ̀ ẹtọ́ wá fi pé gbogbo ọjọ́ ayé ọ̀dọ́ kan ló fi fi rú àwọn asẹ́wókù sọ bẹ́ẹ̀ là sọ mọ̀lọ́gbó ti ń sì ọ̀bùn tí ọwọ́ àbùkù fi fi jáde àwọn fi aburú mìíràn ní rẹ̀ tán fi jáde lábẹ́ ọ̀dọ́ kan òun ni wọ́n ẹ̀rí ẹ̀rí pé ó fi níbi tó fi ti sẹ̀ sí ajé àwọn ọ̀dọ́ kan kiri tó burú dé òun rẹ̀ ti fún kóṣù dábàá àwọn tó tún wọlé ni àwọn tó wà tó tẹ́ sọ pé irú òórùn kú òwá ni ilé làwọn wà ó wọ́n tún kóró omi tó sẹ̀ lábẹ́ ọ̀dọ́ kan yẹn ọ̀gbùnjọ́ wa sì kiri o òun ó kú ó yóò kúkú ọgbọ́n káwọn ẹ̀wọ̀n rẹ̀ sọ̀rọ̀ pọ̀ torí kò kúkú lòun ó kú jẹ. Bẹ́ẹ̀ni ojúṣe ọlọ́run sọ lọ́lọ́ àlùsọ́lá nínú hadithi mi dábìrì bí ọtí alẹ́ pẹ̀lú àdìsẹ́yà sí mi lórí ẹ̀. Wọ́n ti sọ ọlọ́run sọ wípé ọlọ́run ọba. ó gbé mi dìde pé kí n jẹ́ kí n àánú kí ayé ọlọ́run gbé dìde gbogbo àwọn nǹkan orin èèlò orin yẹn kí n parẹ́ àti gbogbo ọ̀rọ̀ àtòrìṣà mo fẹ́ pẹ̀lú ògo rẹ̀ kẹ́ńtọ́ àwọn ẹrú sọ fẹ́ pé ẹrú kẹ́ńtọ́ àwọn ẹrú mi òní fún àti kọjá sí pé wúrẹ̀ náà ní òkun ní omi gbọ́dọ̀ ẹ̀jẹ̀ àjọ. ẹrú fẹ́ẹ́ náà ẹrú mi wọn lọ́wọ́ ń sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ kò ní ipò àbí kò ní pàṣẹ lẹ́ni tí fi ń páyà àtẹ̀lé ọlọ́run àti kọ́lọ́run padà fún ẹni yẹn mu nínú àwọn omi lọ́lọ́ lájú nínú àbàtà lálùjẹ́nà àríkàtẹ̀ ní hadithi hadithi tó lẹ́ni ètò ìdánigbára lé lọ́dún. kábàgbàgbé bá sọ fún wa lánàá ibi ọdún àbẹ̀rẹ̀ kí àlọ́ sí nínú yìí ẹ̀ṣẹ̀ ńlá mi nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá lẹ́yìn àwọn ọ̀lẹ́rì ìyàwó bíbí mi gbọ́dọ̀ mo máa mu omi tí ń sẹ̀ lójú ara àwọn ọ̀dọ́kọ láyé ọ̀dọ́kọ tọ́jú ọ̀dọ́kọ tààrà pé ó lọ́ọ̀ máa mu àti òróró ara rẹ̀ ẹgbẹ́ ọ̀wọ́ náà àti pé kò ní wà lẹ́gbẹ́ náà àti yàwọ̀ náà tòun ti lẹ́yìn pé tó ń ja ọtí àtẹnudọ́mùtì àti mẹ́tò bàrẹ́lẹ́yìn láti. bákan náà kíló ga tó tún fi kílẹ̀ àjọ ayégbẹ́sẹ̀ ńlá lọ sí àti wọn bẹ àwọn tá a bá sì ní pé lòun táwọn tó dúró nìyẹn káfí wọn káàkiri kọ́ pàtì ajá ọ̀fẹ́ náà sọ ikú tí sì gbọ́ wọn ẹ̀rí fọlọ́wọ́ sọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé àdìsẹ́ ẹni tí bá fún ọ̀dà kí ọlọ́ọ̀bẹ wò sọ́ba rẹ̀ ọ̀dà kí ọlọ́ọ̀bẹ wò. nígbà tí ti ń fa ògógóró lọ́wọ́ tí wọ́n máa sálámọ̀ sí lára rẹ̀. afọwọ́ abdullahi ibn amr ibn al-aas radiyallahu ta'ala anhu wọ́n bá sọ ìgbé ní ẹ̀kọ́ táwọn kọ́ lọ́dọ̀ àdébì tó yá wọn táwọn ń lò lòun sọ náà yìí rẹ ẹni tí ń kọ́dà wọ́n ní alimọ́ Bukhari rahimahullahu ta'ala inú hadith muhala fulani ti yẹn dodò wọ́n ní abdullahi bin Umar radiyallahu ta'ala anhu wa sọ pé la tusallimu ala sharabatil khamr àwọn ọ̀kú tí wọ́n kú bí ẹ má sálámọ̀ sí wọn ẹ gbọ́dọ̀ sálámọ̀ sí wọn ẹ̀rí abájọ àwọn olùkọ́ wa sọ yìí pé wọ́n ní wọ́n kọ̀ láti lọ sàbẹ̀wò àwọn ọ̀mùtí àti láti má sàlámọ̀ sí wọn nítorí kọ́ńtò sí ni fásitì pẹ̀lú ọ̀hún òkú ìlọ̀ ọjáde kó ló tẹ̀ láti ọlọ́run bí bọ́lá ọba ó kọ̀ fún wa ibi ọtí ti di àárọ̀ pé ká pàṣẹ ó ní ó pa wá láti ká pàṣẹ òun sì ló wọ̀ gbà pàṣẹ òkú ìdí ti di wípé ẹni èpè ni pẹ̀lú bá tuntun kan lọ́sọ pé èmi ń jọ ní àtẹni tó ń kó àtàwọn yòókù tó ọmọ ìpín mẹ́wàá yẹn. ẹ kí ni pé ní ọlọ́run fẹ́bi ilé òjíṣẹ́ ọlọ́run bá fẹ́bi ilé máa náà lè kà á tẹ́lẹ̀. ẹni dọ́là ẹni tó gbogbo ẹni ìpè ní wọ́n. kí lọ́wọ́ àbá lọ ọ̀fẹ́ ní ìpè wò ni kí lọ́wọ́ lọ ọ̀fẹ́ kò sí òní. bóòlù ó ti tún máa sọ̀rọ̀ àlàáfíà fún ẹni tó ti gbọ́ ilẹ̀ ẹ̀yẹ títí tí o ti tó bá lọ́rílẹ̀ èdè yóò bá kọ títì àbúrò títí sọ́ọ̀kù ẹ̀ ní bábá lè sí sáàbà lọ́ọ̀rù àyè ọlọ́wọ́ bá lè yọ ọlọ́gbà lẹ́rù adé ọtí mímu ẹ̀ṣẹ̀ líla ẹ̀ haramu akùgbọ́dọ̀ níbi ẹ̀ kódà ọ̀sẹ̀ tó gbádùn ni. ìwọ mi ní kí n kàrọ àti ẹsẹ wọlé ọjọ́ na akẹ́sìkì síbí kan ìyá gbọ́dọ̀ lò wọlọwọ náà àdínní omi sàlámẹta rọdí ọlọ́pàá sàlá àdìhà ọmọ sàlámẹni ọmọbìnrin mi kan ó ń kí ẹsà ìrò ọ̀nà mẹ́sùn lẹ́hà ìkó lọ wá sí nàbí ìdìbò nàbí yẹn òun ni ọtí kùrùkùtù ọtí kurukutu yìí mo ṣe fún nínú kẹ́ni ọlọ́yìn ọlọ́wọ́ wa wọlé sí ọwọ́ yóò kúlẹ̀ ọtí yẹn bẹ̀rẹ̀ sí ní ihò sùkùsùkù òjijì ọlọ́wọ́ àti pẹ̀lú ẹ̀hádà ya ọmọ sálàbà ẹ̀dá ọmọ sálàbà èwo ló tún gbé kalẹ̀ lónìí ọmọ wọn yà á ẹ̀dínlẹ̀ ìhùdáwì bí i ẹ̀bẹ̀ náà ti ọmọbìnrin mi yìí mọ̀mọ́ fi tọ́jú òjijì ọlọ́wọ́ àti ọlọ́wọ́ àti ìdìlọ́ لم يجعل شفاء أمتي فيما حرم عليها ọlọ́wọ́ fi ìwòsàn ìjọ mi níbi ìwòsàn ti léwọ̀ léwọ̀ lọ́sọ̀ ní ìwòsàn náà. àwọn àhàdìsí wà tọ́pọ̀ kẹrin ní ọlọ́ọ̀lọ́ọ̀ nípa pé ìjẹ́ni pé wọ́n gbẹ̀gbẹ̀ àwọn ẹ̀ nípa ohun tó ti ṣe pẹ̀lú ọdún. nínú òun lè yí sí àbúlé àyè tó sọ nínú xilya xadìsí àbí musa lásàárì rọjò allah musala cad wala nabi sallallahu alayhi wa sallam ata nabi àbí oṣiya nabi bi nabiir wọn wá gbé ọtí kúrò kùtù bá nabi sallallahu alayhi wa sallam fi jùrọ nínú gòkà lahu nashish wọn lè jẹ lọ́wọ́ pé nítorí mo fi hàn án àhẹ́ sọ ẹ lọ kọ́ ìwé yìí máa rò kiri fa iná hàn án ṣùgbọ́n èyí mi kò yí ọjọ́ ìdájọ́ pé mọ́lá yóò fi lè láàyè wáyé ìmọ̀lù ẹni tí ọba nígbà tó sọlọ tí ó gbé ìṣẹ́gbọ́ òun ní máa burú eléyìí ẹ̀rí nínú àwọn àhàdí èyí tó ṣe kó tó wá nípa ọtí mímu tó ṣe pé gbogbo ẹ̀ lẹ́nu yìí ṣé kó yé wa ẹgbẹ́ àníjẹ́ àárọ̀mù lọ́tí mímu nǹkan tó yẹ ká ṣe kí ni o ká jìnà sí ni àwọn àhàdí yìí wọ́n pọ̀ àwọn asáàrù tó wá tó jáwọ́ orúpa lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ nìṣáájú rere bí afáwọn abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní tọ́mù ti bá mu àdìfàdù ẹ̀sì kóòrò rẹ̀ fi márùn fàáyì. sùmọ́sùlẹ́bù kẹwàá sẹ̀ mọ́pákó sùmọ́sùlẹ́sù àdìgbò kọ́bùrà kẹwàá rú sáré rẹ̀ fàáyì lọ́sàrọ̀ wájà ọ̀hún mọ̀sùlùmí àdìgbò kíbla tẹ́ ẹ̀ bá rí i pé ojú rẹ̀ wọ́n fi yí kó ní kíbla fàyè ńlá bíbẹ̀ kọ́ àtìkú bàbùrùbà gẹ́gẹ́ sí kẹ́kù padà tí wọ́n bá sì yí ojú rẹ̀ fún òkúta kíbla ẹ̀yà ẹ̀rẹ́lá lórí ọgbẹ́ mọ́lẹ̀ fẹ́ ẹ̀ máa lè lọ rí mọ́lẹ̀ mọ́ a kò sí ìyè rárá rárá ibi ọ̀gùn ẹ lè sí ẹsí wò tẹ́ bá wá ẹ lọ wú òkú rẹ̀ padà tẹ́ bá wú òkú rẹ̀ padà tí èyí bá rí kọ́ ọdún padà yíjú rẹ̀ fún kíbla ẹ̀kẹ́ lálórí ẹ̀kẹ́ má gbèrè kó ẹ̀fílẹ̀ ọwọ́ abẹ́kùn pébi tí ọ̀jẹ̀rà sí mi. kẹ́rì nípa bí ọ̀rọ̀ tí mo ti dé kéde o mo ti lágbára ní mo là ń gbọ́ ohun tí àwọn olùmọ̀ tí wọ́n ń sọ lórí rẹ̀ yẹn. Ah, bákan náà a sọ fún wa yìí pé gbogbo àwọn nǹkan tó yàtọ̀ sọ́tí ṣé sàpá yẹn òkè ni ẹrọ ipò ọtí náà gbogbo ẹ wà o èèyàn gbọ́dọ̀ mú o ẹrí èèyàn gbọ́dọ̀ mú o gbogbo ohun yóò tó bá ti dá sí pé tó bá mọ òun ni ó tó ń pa yẹn ajá sí pé díẹ̀ náà ń kọ arábò ìgbà téèyàn bá sì mú bí kò márùn kò lè pa yẹn ajá sí pé díẹ̀ náà ń kọ èèwọ̀ ni tẹlẹ díẹ̀ nínú pípọ̀ nípa ọ̀rọ̀ tí ń bẹ nípa jíjẹ wọ ọtí ọlọ́wọ́ ọba alikẹ́lá wa sọ́dún ayà tó tẹ̀lé ọlọ́wọ́ sọ wípé lẹ́yìn sọ̀rọ̀ lẹ́bí ní amọ̀nù wà á mìíràn àbí òǹkọ. wà á fi wúwa wá àti òǹrọ̀ tó là wá dàrú fa ìńtà wà lẹ́yìn tó ń fa àdàmú ànàmá àdàrọ̀ tó dínà ìbàdà gbòmùbí. ọlọ́wọ́ ọba wa sọ wípé àníṣe sí ẹ bá tẹ̀lé tọ́lọ́hùn tẹ́ẹ̀sì tẹ̀lé ti òjíṣẹ́ ẹ tẹ̀lé tọ́lọ́hùn ẹ tẹ̀lé tòjíṣẹ́ àyè ń tuntun ọlọ́hà. وأطيعوا الله وأطيعوا الرسول واحذروه ọlọ́run ní ẹ̀tẹ̀lé tọ́lọ́run ọba ẹ̀tẹ̀lé tó jíṣẹ́ ọlọ́run ọba ń pa yín láṣẹ pé wọ́n lọ sí ẹgbà síbẹ̀ ẹ sì tẹ̀lé tó jíṣẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ẹ tẹ̀lé nípa ohun tó ní í ṣe pẹ̀lọ́ sí wàhálàrú o ẹ sì sọ́ra lọ́pọ̀lọpọ̀ ẹ sọ́ra torí bẹ́ẹ̀ kẹ́yà. فإن توليتم فاعلموا أنما على رسولنا ọlọ́wọ́ bá ní ìròyìn dáwà láìtòm tẹ̀bá ayé yìí padà fàlà mú kẹlọ màmá dájú pé àdẹ́bọ̀ alárọ́sọ lẹ́nàlùbálà olùmọ̀lẹ́ mú tọ́kẹ́ wà lọ́wọ́ òjíṣẹ́ òun ni kò jíṣẹ́ pọ́lì jíṣẹ́ ìyókù sọ́wọ́ yìí ẹ̀rí ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ sọ wípé lẹ́sàlọ́ lẹ́bí rẹ̀ ámọ̀dún wa ámìlú sọ̀rọ̀ ha ti dùnà hù bí máa tọ́ ìmú ìdámọ̀ tàkọ́ wa ámọ̀dún wa ámìlú sọ̀rọ̀ ha tún mọ̀ wa ámọ̀dún tún mọ̀ tàkọ́ wa àhàsàlú wàlláhu yuhibbu al-muhsinin. على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما سعدوا إذا ما استقوا إذا ما استقوا وآمنوا وعملوا الصالحات ثم استقوا وآمنوا ثم استقوا وأحسنوا والله يحب المحسنين الله دي عدسة kò sí lọ́rùn àwọn onígbàgbọ́ òdodo tó ń ṣiṣẹ́ rere jù náà ó bí máa tọ́ ìbò ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn wọn níbi ohun tó ṣe pé wọ́n ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti jẹ́ haram lọ́kọ́ tó jẹ́ haram làwọn ti jẹ́ darí wọ́n ti fi kú lórí bẹ́ẹ̀ ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn wọn torí tó bá bá wọn láyé ti dára àbùyẹ́ bá bá wọn láyé àwọn ní àpáàtì bí ìtàwọn onígbàgbọ́ òdodo yòókù ọ̀sẹ̀sẹ̀ lọ́rùn wọn ìdámọ́sàkọ wà ámàlù tí wọ́n bá páyà tí wọ́n nígbàgbọ́. وعملوا الصالحات وفي الشر ثم اتقوا وآمنوا علينا وقايا وفي سنة برضه ثم اتقوا وأحسنوا يرجو دعاء قايا وفي دعاء كريري nítorí pálọ̀ ọba wọn lọ́ọ́rù yóò fi ń bọ́ lẹ́wọ̀n ṣeré ọlọ́run ti fẹ́ sáwọn ẹni tó náà. Thank you.

Ari jésù lọ fẹ́ràn. Ari bẹ̀rẹ̀ dé ọyọ náà ní àkéèsí lórí ẹ̀sìn àfáàbí wáyé rẹ̀ yá. Hadithi àti àwọn akẹgbẹ́ rẹ̀ sáàtì àwọn ẹni ìsáájú rẹ̀ náà ní pé Rùmí Rùhá kàmọ́ ya bó ṣe wáyé náà láàrin wí àdéhùn yẹn àtọ́lọ́ máa yí lọ́rùn kó ẹni tí a bá lọ kó òṣòlò sọ́nà ìlú ọ̀hún àgbàdo ìgbàlúwà rọ̀pọ̀tà wá sí àpá àdéhùn yìí láàyè ìdáyé ẹ̀wà lòun ni wọ́n kó wa níbi àwọn àdéhùn yẹn á gbà síbẹ̀ nùdíkù á kàmẹ́jà bó ti wáyé náà láàrin ìgbé tó àtẹ́bí sọ́kọ̀ bá àkàlà ń lọ ìgbé ẹni ọba mọ̀tò tó kú lórí ilẹ̀ á ti dọ̀gbìdà lọ́yàbọ̀ kà á bì ní wàtàrí bí ẹni tó ń ti òrùka. àti hadithi ọ̀pọ̀ tí ò ní máa mú sí nígbà tí mo ti lẹ́ni tí ó ní gbàgbọ́ àríwúmọ̀ ẹ̀ pé bólú ń lọ òfin jáde kó tó islam yẹn àwọn àdìsí àbẹ̀rẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó tó máa ń gbé tó lọ́wọ́ lọ́wọ́ sára láàlá wa láàlá lòun ní pé lọ́ọ̀yẹ̀ rẹ̀ ti lọ́ba tó kú òní lọ́dọ̀ ọ̀sẹ̀ ti yọ yọ padà sára lọ́wọ́ sára láàlá lọ́wọ́ Thank you. ẹbí náà lẹ́yìn ti gbọ́ bọ́lọ́wọ́ nígbà rẹ̀ òsìgbọ́dọ̀ báyìí yọ ọ̀sẹ̀ di ọ̀jà rẹ̀ kọ́ rẹ̀ yọ ọ̀sẹ̀ padà tó wọ́n sàkọ́là tó yìí mẹ́ lára rẹ̀ òwò sí rẹ̀ nà. Thank you. ẹni tí ọ̀pọ̀ títì lómi láti wò sí lànà à ń pè é pé kò sóbi ní. ṣùgbọ́n lọ fún ayé fáwọn ẹni tí wọ́n fi wò sí là yẹn lọ́ba jẹ́ àwọn èèyàn pàtàkì tí wọ́n mọ̀ nílùú láàpá. wọ́n fẹ́ wọ ẹni kan lọ́n kọ́ wọn pé báyìí lẹ́sìn ṣe òun náà. lórí táwọn èèyàn lọ́ba jẹ́ pàtàkì bá lọ tó àwọn èèyàn padà máa fi tẹ̀lé ìbàjẹ́ dẹ̀ máa wọ àwọn èèyàn lẹ́wọ̀n á lù wọ́n sí. ibi gbóhùn ti bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ sí ẹ

wà á ti lù dùkọ̀ tí wọ́n bá tó ayé wọn bí kẹ́yìn ọ̀dọ́ tó sọ́ọ̀tì máa sàn sọ́ọ̀tì owó wúyẹ ẹ lọ tẹ̀ lálórí ẹ wulẹ̀ kúkú ẹ wá ti dàgbà ẹ kọ́ tiẹ̀ làkọ́ tẹ̀ láyé ọmọ àti rẹ̀ ọ̀rọ̀ bó ti rẹ̀. Ṣé àwọn láwẹ̀ lọ́sẹ̀ lọ́wọ́ ìjẹ̀lẹ́bà. وعليكم السلام ah. àárín rẹ adájúgba ọpàdé ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀sẹ̀ ìyẹn ló wọ̀n gbàgbọ́ kan padà ẹ̀ lọ́ọ̀nù gbé egbò lẹ́nu yọ bá ọ ààrẹ náà kókó lẹ́nu yẹn náà ni ó sì máa ṣẹ́mi kó tẹ̀ òjò bẹ́ẹ̀ náà ó sì máa ń gbà fọ́lọ̀ tọ́ ó kọ́ sí bẹ́ẹ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك